السلام عليكم ورحمة الله وبركاته حياتكم ورحمة الله ورسيه تقوى جسية يمي وسلم وقلم ينادركم ورقوة يوم فيها رمضان يوم فيها رمضان خير يوم فيها رمضان فيه àwọn ohun tí ó bá lárí ló máa tẹ́jọ sí níwájú ọlọ́run ọ̀dọ́rọ̀ kọmọ́sílá ìdájọ́ tó ń yá níjọ́ ìfún wa ṣùgbọ́n kò sí ẹ̀rọ tó ní kábà láàyè tí ó lóore ìdí ẹ̀rọ tí máa ń bẹ̀ fún níwọ̀dà ọlọ́run àwọn ọlọ́mọba ó tó lẹ́ ojú bẹ́ẹ̀ lọ ló tẹ̀lá pé àyè tí a lò orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ilé ìmọ̀ ṣokùnfà kátúwà láàyè ní àwọn ọ̀gbà míì tòlùkọ́lọ̀ ọlọ́run bí wọ́n bá sọ lórí orí láti ọlọ́pọ̀ àmọ̀ ọ̀gbọ̀ wọ́n sọ orí òkúrukú táwọn ló pé àmọ̀ ọ̀gbọ̀ wọ́n sọ nínú ọ̀sọ̀gbà ní ìlànà orí àwọn ọ̀gbọ̀ ọ̀rọ̀lọ́wọ̀ òbílẹ̀ tó láàyè àwọn ìfipá ọmọdé láti wọ́n yà máa fíìmù bẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ̀ ìjọ láti ní ìyàrá ààbò mọ̀sílẹ̀ wọ́n máa dá pọ́tòkó wọn gbogbo ilẹ̀ pátá mọ́sálásí bẹ́ẹ̀ sì ni mara náà ní fún mùsùlùmí kò yẹ sí ní ìrọ̀rùn lọ́kàrí abẹ́rẹ́ ọmọ ọlọ́pàá sọ̀rọ̀ pàrọ̀ náà ìdá àkókò gbogbo ẹ̀ṣẹ̀ ààrẹ ìtọ́lọ́kùnmọ́ wa ọ̀nà ni pé ìsọ́njẹ́ tí ó bá parí oṣù báyìí àwọn tí a máa sápa sí èrò ọ̀nà ni àwọn ọ̀dọ́ yẹn ní ìsàrí ya wa umuru alihaya àti azawjiyya ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú family issues àbí ọ̀rọ̀ lọ́kọ àti láya ìdí àti wà lẹ́nu ẹ̀

kí bá máa wá sọ ọ̀rọ̀ ìdílé ẹ̀ àfilẹ̀ gbajúgbà wípé family issues family affairs ẹ̀sìn láti máa ń tó nílẹ̀ káàrọ̀ ọ̀gbìn àgbọ́júwálẹ̀ ẹ̀wà lè sọ ọ̀rẹ́ tí ti ẹ̀bá rí bẹ́ẹ̀ ìdílé wọn ni ó lè náwọ́ àríkò wọn wọn nítorí nípa àrùgbò ìdílé àfáà ní ìgan àfáà ní òbí ìsìlámù fi kọ̀ǹtó àlámà ilé rẹ̀ ìmọ́mù ní orí pé bàbá ìdílé ní orí pé nígbà tí ọ̀bá wá rọrùn fáwọn tá a sọ yìí báwo ló ṣe fẹ́ rọrùn fáwọn tí ò sí ẹ̀ka kẹ́kẹ́ bẹ́ẹ̀ sì ni bàbá tó ìsìláàmù ní ọlọ́pẹ́ká sí láti pé kó bá dàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ nìkan ní òye wa ọ̀rọ̀ ọjọ́ ti bá ń fara ṣe òní yé wa àti gbàgbọ́ òye wa ìjọ́sìn òye wa ọ̀rọ̀ wa òní yé wa àbọ̀rọ̀ ìdílé gan fúnra rẹ̀ mọ́ ìbá gbọ́dú bá rẹ̀ lọ́ba ní pé àìsábà fi ẹ̀sìn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń dílé afẹ́fà káwọn àgbàgbọ́ dá sí àgbàgbà dá sí máa wílì ìdè ṣe pé pẹ̀lú mọ̀nà ìsọ̀rọ̀ wálẹ̀ experience ní experience dáa ṣùgbọ́n sílẹ̀ tí ẹ fẹ́ fi gbé ìfọ́lọ́ màtàlínábì ẹ̀kọ́ ní mọ́jìnà sórí lẹ́yìn náà ara bá ti fẹ́ lò tẹ̀mí ìrọ̀rùn níbi tí àyíká bẹ̀rẹ̀ tí ìdílé wa ó fi ní ìtumọ̀ látara ìfẹ̀sìn tó nílé wa náà ni ọmọkọ́mọ fi pọ̀ tí ń jáde nínú ìdílé kọ̀ọ̀kan àìfẹ̀sìn tó ní òfin sọ nílẹ̀ eléyìí òsì àfíìsì hàn tí wọ́n jẹ́ ìjọba kódà nínú ẹgbẹ́ ní ìdílé nínú ìjọba gan àìfẹ̀sìn tó lé wọn ó àfẹ́sì òní àtó náà fi dàgbà ẹ̀rì ìdánimọ́lẹ́wò أعياته المروضة ناشنا فمطلبها سهلا عليه شديد máa bá ti kẹsẹ̀ kọ́yà láti kéke má bàbá dé àwọn àdógún tó àìsí ẹ̀sìn àìsí Islam tó ìdílé wa ó ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ wàhálà fún wa láwùjọ lẹ́yìn àtúntò máa ṣokùnfà kí ni ó sọ àfẹ́kùn kí ni àwọn ọmọ nínú Islam ọ̀pọ̀lọpọ̀ ti jọmọ lọ́wọ́ ti jọmọ ẹ̀sìn méjì àǹfààní láti fẹ̀sẹ̀ tó nílé wa nọ́mbà wán ara ń tọ́lọ̀ pé ká fi jọ́sìn fún òní ká fẹ̀sẹ̀ tó nílé wa náà nọ́mbà tún náà bá bá ń ṣe bẹ́ẹ̀ ní àlámọ̀rí inú níbẹ̀ yóò rọrùn lẹ́yìn náà a tún máa gbẹ̀ fún lọ́dọ̀ wọn lákòótọ́ ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ولا تتبعوا خطوات الشيطان ọlọ́run ilé ọba sí ìsìláàmù ẹ̀sìn kápákí tẹ́wọ́ jẹ kápákí tán ẹ̀sìn kọ̀ǹpútìlì ẹ̀mọ́ gbúdù lápá kan tẹ báàgì lápá míì ẹ̀rọ yóò lọ́ta sọ síwájú ẹ̀yìn sábà fẹ́ẹ̀sì tó yìí náà ló mọ ní ìgbà sí ìyàwó ẹ̀sìn kan ní òkú ilẹ̀ tí ó sọ̀rọ̀ sí nǹkan ń yé díẹ̀ díẹ̀ láàrin wa náà ń yí ní ìpadà ọlọ́run kọjá ká gbọ́ yé fún máa gbọ́n ká bí wọn kò sọlẹ̀ tó kú ẹ̀sìn kan ní ìjọba lógún láti fi tó àfihàn díẹ̀ àfàyí náà nígbà tí ìsìláàmù òfin ẹ̀lọ́ ọ̀rọ̀ ń pẹ̀ ọlọ́mù ọ̀rọ̀ ń pẹ̀ àmẹ́bí ọ̀sán ń pẹ̀ ẹ̀nà lójú wa dé ní pépé ọ̀tún náà sábà fẹ́ pín gún ẹ̀ ẹ́ àfàyí náà láì pín gún ẹ̀ àmì gẹ́gẹ́ ti sọ bẹ́ẹ̀ sì àtàmẹ́bí àbí mẹ́ta ní ọ̀ àmì òṣùwà náà ọmọ ìyá mẹ́ta lọ gbogbo ọdẹ wọn pẹra wọn pẹra mẹ́ta ìbọn tó wá ń béèrè pé lágbogbo láti fún wọn lé àwọn bóò lẹ́sẹ̀ fún ibò léyìn wá pé ilé ọlọ́mọ ti fún kí kálukú mú lọ́pọ̀ kan rìn wọn ní kọ ìdí igi náà láti pín ogún ẹ̀yà lágbàá yìí ìyàwó mélòó wọn fi ilẹ̀ sáré wọn ní mẹ́ta náà ní ọlọ́run ti yanjú ẹ̀ ẹgbẹ́ sọ́nà mẹ́ta ẹgbẹ́ sọ́nà mẹ́ta ọlọ́mọ kan ẹgbẹ́ sọ́nà mẹ́ta ńdọ́gbàndọ́gba pẹ̀lú ọmọ mẹ́wàá ẹgbẹ́ sọ́nà mẹ́ta ńdọ́gbàndọ́gba pẹ̀lú ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ẹkú bébí ṣe ìdí wa gba nínú jẹ́ ju mbẹ́ ni pé ẹni tó kó pè pé wá fún inú tó lè jẹ́ àfáńgbà ní ìwò kápùlá ńlá tó kéde bẹ́ẹ̀ ni kọ́kọ́ máa sọ ìdí ọjọ́ tó ń pín gbogbo wa nígbà tó pín gbogbo ẹ̀ bó ti tán bó ti rí ẹ tán ọlọ́run wa sọ fẹ́ni kẹ́ni tó bá pín bá bẹ́ẹ̀ yàtọ̀ sí mo ṣe pín yìí ọlọ́run ti gbà náà ó promise ẹ̀ ní nọ́dà rẹ̀ kù. tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ nínú tó ti pé ìdílé wa agbọ̀dọ̀ máa tẹ̀sẹ̀ tó ẹlẹ́yìn náà ni a fi gbé yẹ̀wò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdílé òṣèlú níbi kó mọ àwọn ọ̀rọ̀ tọ́lọ́pọ̀ bá dábí lórí àfíẹ́sì ìgbésí ayé ẹ̀ especially marital life ìgbésí ayé lọ́kọ àti láyé ọba tó ń dá wa lápò àti abo kò sí ní stéèkì dé dá wa bẹ́ẹ̀ fún àwọn àǹfààní pọ́pọ̀ ni pẹ̀lú ní aláṣẹ tí gbogbo ìlú ní òfin ìjà wàtàtà nípa láyé obìnrin bẹ̀ dẹ́gbẹ́gbẹ́ bàbá ọkùnrin náà wàkàlápọ̀nà lọ́wọ́ àjọwọ̀tẹ́lẹ̀ sákàrọ̀ wà ó ń ta ọlọ́run إن في ذلك لآيات لقوم يتفكرون ọlọ́run ní wọ́n ní àwọn ọlọ́run òun náà ti pa wọ ọlọ́run agbára ní lé kébi o agbára ní lápọ̀ agbára ní lápọ̀ àwọn àtẹ̀lé náà fún ní kẹ́ mọ́ ọ̀fẹ́ra ní lápọ̀ àti lápọ̀ ẹ̀mí tí àwọn àǹfààní ní mẹ́ta ó sì lè máa jáde lára àdàpọ̀ ìfẹ́ra ayé ni àfúrákà tó bá ní ọwọ́ ìdájọ́ wa wà fún ìfàyàbálẹ̀ àánú àti ìfẹ́ إن في ذلك لآيات لقوم يتفكرون ليه يقع الجهل ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ náà láti sọ ní lórílẹ̀ ìgbìmọ̀ ìgbésẹ̀ ayé lọ́kọ̀ àti láyà àwájú olóró wípé ìtọ́jú fẹ́ lálápá àti ìyàwó tó fẹ́ bá mú jáde ńlẹ̀ kí lè fi ayé ni ó fi rọrùn lẹ́ta náà ni àtìkákanú ìwànìmọ̀wádàgbò wọ́rọ̀mà àánú ìfẹ́ àti kí ni ìfàyàbalẹ̀ kéré ni mẹ́tẹ̀ẹ̀ta mi yóò bá mọ́ bẹ àlàgbógbàmí máa dá ní adáyé òkú òfin wọ́n wá jù báyìí àgbọ̀dọ̀ mọ́mọ́ fúnra wa lẹ́fọ̀ọ́ ara wa bàbá fẹ́ kí n ta ọ̀sẹ̀ yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ àánú ni ìfẹ́ ni iye ìfàkànbalẹ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta ó sá lọ nígbà tá a bá fúnra wa ní ẹ̀tọ́ ara wa. kọ́kọ́ ọkọ̀ ní nǹkan lé kó máa rẹ̀ sí láàrin wọn òfin àkọ́kọ́ nínú constitution ní wọn kò náà nípa òfẹ́ wà lánàá ní tẹ́sí nígbà tó ń tara ẹ̀gbọ́n ní yíyà náà ní fílẹ̀jì tí wà lẹ́ẹ̀kẹ́ ń ta mú làwọn ẹ̀ṣẹ̀ ń tò gbogbo ó wájá pé constitution wọn òfin ìlú wọn àkọ́kọ́ ẹ̀ section number one àfẹ́ wà lánàá ní tẹ́wọ̀n pé ẹ̀rí kéèké gbà ní wájú ilé ìgbà náà fi ṣe ráyọ̀ sẹ́ńtà bí ìgbà tó lè gbà ní bó ṣe ní ìgbà tó fi ọ̀sẹ̀ yìí kọ̀ǹfàmù ni tó ẹ̀fẹ́ fúnra yín lẹ́tọ̀ ara yín ẹ̀sìnlẹ̀ tọ́lọ́run fẹ́ kí ó máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtàyà ìdáná wájà ti wà ráhùnmọ́tì wà sẹ́kẹ̀ nínú fàyàbalẹ̀ àti ìfẹ́ àti àánú ẹ̀fẹ́ kó máa kọ̀ǹdílé kó máa lọ bẹ́ẹ̀ láàrin yín wàlá ìrọ́bà ìrọ́bà ìrọ́bà lọ́wọ́ dáadáa ọ̀pọ̀ ní kíkọ́ ìyàbalẹ̀ nínú ilé yẹn àánú òfin kúrò ìwà ọ̀dájú ló kù tẹ́yìn ọtí bára nílò ìfẹ́ ìwà sáyẹnyẹ nígbà tẹ́ ìbá máa fi ojúṣe fún ara ní eléyìí láti sọ fún wa ní ọgbọ́n kan ojúṣe ọkọ ojúṣe aya ó yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe máa ń rí bá ṣe máa ń rò ó nígbà tá a bá jọ wa lọ́ta dájọ́ a náà kẹ́ mi àjọ́bájẹ́ ìyálàwọ̀ ẹ̀dárí ẹ̀yí owó tí wọ́n gbà ní ìjẹun ológun wọ́n ni afẹ́ta lọ sáàtùwà abájúṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ fún àti ẹ̀kọ́ ara fún wa ní ìfẹ́ mẹ́wàá wọ́n ti sọ náà nù bàbá mandá náà ti sọ lórí ìpínlẹ̀ àti kejì ẹ̀nà tó ti sọ̀rọ̀ lẹ́ṣọ́ ọ̀rìnrìn èdè lẹ́ṣọ́ oṣù kan lè ní so lọ́tara báyìí ẹ̀ẹ̀kọ́ tí ó máa jẹ́ kọ́kọ́ àbí tí ó àwọn àtàlàyé ẹ̀kùn wa ṣùgbọ́n rárá gbà wá ní ìtọ́lẹ̀ ní ìtàbí ọdún kan bọ́bá tàbá láǹfààní láti fún wọn pé kí ni ọ láti fún orí àbíbí àwọn ìta àtijọ́ lẹ́yìn a máa gbà látọ̀dọ̀ ẹ̀ lẹ́yìn náà nígbà tí a bá lè rí tí ọlá pẹ̀lú iná àlá tó wá mú ọ̀rọ̀ míì iná àwọn ọ̀rọ̀ tó máa ń lẹ́bí ní ọ مشاكل الأسرية والمجتمع àwọn tó tó máa ń dá wa lábẹ́ nínú ìdílé àbí láwùjọ tó sì ṣe wípé ìdáwà láàrin rẹ̀ lélẹ̀ ní àìgbàgbọ́yé láàrin àwọn ọkọ àtaya ni àbí kí ọkọ àbí aya àbẹ́ẹ̀lò míì náà kan sọ pé ń dáwà láàlẹ̀ tí wọ́n jẹ́ létí ọgbà ọlọ́run ọgbà gbọ́ ọ̀nà ni tààdòrò àgbàgbà kí aléyàwó kó ju ẹyọ kan lọ ẹ̀rí lẹ́yìn ọba wa ní wọ́n fẹ́ ìyàwó púpọ̀ púpọ̀ náà lè fi gàbá ti kúrò ní méjì oníbi mẹ́ta mẹ́rin kọ́kọ́ náà kọ́ ẹ́ ẹjọ́ ní wa lọ́nà wípé afárí afa tó ti pẹ́ náà ló ṣe ayé ọmọ ẹ̀yìn mi ilé bá náà ló wà mọ̀sánmọ́ sọ́wọ́ bá wọn sọ̀lá olówó wa á òun náà bá wọn ara rí ilé wọ́n ti rí ni ṣe é ni aṣọ àwọn ará ìrá bí àtàrí ti gbajúmọ̀ dáadáa káàkiri orígun mẹ́rẹ̀ ní ayé ìpọ́ọ̀tù wọn tó bí àgbọ̀n ìṣọ́lọ̀ mọ́ra ní ọ̀sẹ̀lẹ̀ nígbà tó ná sí gbòdì sí ọlọ́run ọlọ́run ọba tó dáa kò ní kò náà parẹ́ torí pé ìparẹ́ kò lè bí wàhálà tó pọ̀ láwùjọ kò náà fi ilẹ̀ báwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú ẹ̀ báwọn náà ànábì ló mú pápẹ́ ìyàwó jẹyọ kan wá láti mọ́ wá sọ ọ̀rọ̀ sí ọ̀dá nípa ẹ̀sìn tó mú wá nípa ohun tó mẹ́sùn wá tàbá gbọ́ ire ẹ̀rẹ́ ká mọ̀ ṣàdúrà fún un bí bá ń bẹ láyé ẹ̀yẹ kí ni ó pàtì ẹ̀bùn tó nípa tí ó fi máa ń jẹ́ tó báwọn tí wọ́n ṣe bí fọ́ọ̀ká lẹ́rìí tó dáyé kò sí pé nípò bá ní tí ó sí ìgbàkan tó lè alùpùpù díẹ̀ mọ́gbàtà náà sọ́lọ́ bá yọ sọ́lá tó dé òfin àwọn nǹkan díẹ̀ ẹ̀ ó fẹ́ kéde gàmà ó rẹ̀gúlé tí ẹ̀ tí ó lè bá ṣe ní ọkọ̀ ìwà mọ́rọ̀rùn wa ṣùgbọ́n náà gbádàmù torí pé ìgbádàmù ó léwu fún wa ní ìtọ́jú ìgbà tí wọ́n jagun àgbáyé ẹlẹ́fẹ̀ẹ́ ìdìtàn ẹ̀yìn ìṣẹ́kọ́ wọn gbọ́ ọ̀rọ̀ tó ní ọ̀tún ọ̀tá bá tẹ̀ gbogbo ní ìgbàmí ẹgbẹ́ kan nù wọn nígbà wọn ìparí ogun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọkùnrin wọn gbogbo rọ obìnrin ti wá di ayẹyẹ láwùjọ wọn tòótò pẹ́kọ̀ jìnà nígbà yẹn wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì kan tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri yìí nǹkan náà wọn fọ́ tó náà àtẹ́ǹtì tó lọ́mọ Sudan olókun wọn lámọ̀ràn ẹ̀rí ọ̀rọ̀ láti sọ síwájú ìpè ilé ìṣeré yìí òun rẹ̀ wà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ sọ wípé ọmọ inú ẹ̀gbọ́n ọmọ pápá kan tẹ́ ń dára jẹ ló mú òfin ní ọ̀yẹ́ wá àbáníkẹ́ ló kọ́rọ̀ ní ìlú solúsàn pálẹ́wẹ́ tí ń sọ ní anábíwá ọmọ sọ́rọ̀ bá ń sọ tí wọ́n solúsàn náà kò náà ní ẹjẹ́ kan mọ máa mú àwọn ọmọ yìí àwọn obìnrin kan máa méjì mẹ́ta ẹ̀yìn tó ti tó já nílé ẹ̀sìn wọn ẹ̀dà wọn bí bẹ́ẹ̀ ni lẹ́yìn tí bẹ́ẹ̀ tàbí ẹ̀kọ́ wọ́n wà lámọ́sí alimatin lóza àwọn náà fi àwọn tí wọ́n wà ní ìlànà martin lóza àwọn tí kò tẹ́sàn ní ẹ̀rọ gbajúmọ̀ jù ní jámù àwọn kan obìnrin kan tí wọ́n fi lọ́bọ́lọ́ nígbà tí wọ́n ti kọ́ńfẹ́rẹ́ǹsì ẹ̀sán wọn ló tí ó tẹ̀lé wọ́n lè ga láìsí pé ìrẹ́lẹ̀ lọ́fẹ́ jẹ ọ̀kan lẹ́pẹ́lẹ̀ kò sí tọ́jọ́ tó ń gbà wọn náà rí káfà ní ilẹ̀ ẹ̀sìn tó látàrí ilé ìyàjú ilé wa náà ń sọ sí àti sọ síwájú ìyẹn àti sọ àwọn ìdájọ́ tó dé gbọ́dọ̀ ápùlù ti ta àbúrò jẹ pé o fẹ́ ju ẹyọ kan lọ ìdájọ́ rẹ̀ létílẹ̀ afẹ́ni kì í tọ́nà rẹ̀ mọ́tò bí sọ ní ìtọ́jú ọmọ yẹn gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ṣe síwájú kí a sọ ní padà sẹ́yìn lẹ́yìn náà làwọn sábà yìí mú wa àwọn àmọ́fà mìíràn في تعدد الزوجات أو بعض الحكم كذلك nípa àbúrí ẹgbẹ̀rúdà àwọn reasons àwọn okùnfà àbí àwọn ẹ̀kọ́ àti òye tó wà behind the color of the legalize yẹ tí ẹ máa fẹ́ yẹra fún wọn ọkọ̀ tí a mọ wa á dákọ́ rárá adákọ̀ ilé ìgbé fún wa nínú ẹ̀ òun náà ni pé àdájú ìlàdà nípadà olóra tó ń ìjìnà ẹ̀yẹ̀ ara tó kọ́ ìfún òun náà ni pé àwùjọ kọ́ ìfún lágídí àwùjọ ó kọ́ọ̀lù fún káwọn èèyàn máa lé jẹyọ kan àwùjọ kọ́ọ̀lù fún lẹ́bàá lẹ́lẹ́ ìfẹ́lẹ́ ẹ bá àwùjọ rẹ̀ jẹ́ bí máa lẹ́yìn náà wọn kan tó wá kọ́ọ̀lù fún tó kọ́ọ̀lù fún tó kọ́ọ̀lù fún aṣọ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ lórí yẹn fún wa lẹ́yìn náà láwá sọ àwọn kọ̀ǹdíṣọ̀n èyí tí ọlọ́pọ̀ bá gbé kalẹ̀ àbí Islam gbé kalẹ̀ tí èèyàn fi ṣe tí ó fi ní jẹ̀bi ọlọ́run àjẹwé wa pálákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni pé gbogbo mo lágbára mo lówó mo gbajúmọ̀ èmi náà fẹ́ só ọlá ọlọ́run ọba dá mi torí pé mo tó fi só ìfẹ́ ọlọ́run ara ẹ̀ náà ni pé yòó lé lómi nǹkan lọ. mo sáǹsọ̀ ìyá ọ̀yà wa tí wọ́n jẹ́ lóbìnrin lóbìnrin ẹ̀ kóyá lórí afẹ́fẹ́ ni àbí ní ọ̀nà tó lè àbọ̀nà tó ajọ́ ojú kó yìí ọ̀pọ̀lọpọ̀ ń bọ̀ ní mo ń fi fúlọ̀ ìkùnkan kò náà làwọn tí wọ́n nígbà lọ́sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀wá gbọ́lọ́gbọ́ inú lè máa rọ́ nílé gọ́ọ̀rọ̀ ṣùgbọ́n wá ikú náà bá wa ká lọ tó ń pọ́lù wa mẹ́sàn án láì sí méjì bẹ́ẹ̀ inú ọ̀rùn yẹn yóò lọ ààyè lọ ọgbọ́n ẹ̀wọ̀n lọ àbíké tí wá sí òkú ti yẹn yẹn wá ìsí òkú yẹn lẹ̀ tó pé tọ́lọ̀ ń fara máa tọ́lọ̀ mọ́ bá fẹ́ so condition alákọ̀ọ́kọ́ kò náà lè pé gbogbo lágbára mo nípò mo fẹ́ sóòrọ̀ lá látara pé kó lè jọ ọ̀gbọ̀dọ̀ fún ọjọ́ abẹ́ni ọgbọ̀dọ̀ fún ẹgbẹ́ ìjọmá ọgbọ̀dọ̀ fún ọjọ́ mẹ́rin mẹ́rin oúnjẹ lábẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà ọgbọ̀dọ̀ jù mẹ́rin mo kẹ́kan mo fi kan fún mo fi kéjì fún mo fi kẹ́ka fún mo fi kẹ́rẹ́ fún olùfimọ́ ní jẹ́mà lẹ́ẹ̀kan náà bá ń gbọ́dọ̀ yé jọ̀mà ọ̀bẹ́ ìlú ìyẹn ti gbogi kọ́ dé rú bí ọba ìsì gbogi kọ́ dé rú bí ọba sọ fún ẹgbẹ́ ògùn níbi tó wò ní eré ewé lọ́jọ́ náà kẹ́lí sọ ní ọ̀hún bọ̀ wá sílẹ̀ ní ìjẹ́ náà ẹni ẹ ti kọjá àná ẹni ní kùránì sọ fún wa lọ́ni mọ́sílọ́wọ́ fún látọwọ́ rúbà ẹ̀ gbogbo pé mo lọ́lá mo méjì mo lọ́lá mo fẹ́ fẹ́ mẹ́rin àtàràyè ìgbàmù ilé ìfún wa nínú àwọn ọ̀rọ̀ tá a sọ síwájú ìyẹn pé condition ti plan òfin ilẹ̀ kò dàbí ìjọ ọ̀fẹ́ ẹ̀rọ ìfẹ́rú ti wù afẹ́fẹ́ ti afẹ́ta ti afẹ́rú rẹ̀ láwọn òkèlè ó fi òfin sí lórí nọ́mbà mẹ́rin gbogbo pé mo fẹ́ sọ fún mo lọ́lá ìyàwó gbọ́dọ̀ máa bẹ lábẹ́rẹ̀ ìjú mẹ́rin àfihàn àti àgbàgbọ́ yẹ́sìn ní fún ní fẹ́ kọjá mẹ́rin àti kọjá àlà ẹgbà ní èyí ó ṣe rí oúnjẹ pé tó ṣe yí ọ̀dà lóòótọ́ o ṣùgbọ́n ní kòkòrò ló ṣe ní lílẹ̀ ẹlẹ́sẹ̀ ní ewu ṣùgbọ́n ní ṣùgbọ́n ẹ̀kú yẹyẹ kọ̀m̀pìlẹ̀ sí àwọn tí wọ́n mọ̀ ní kùránì náà làwọn tú débẹ̀ ọlọ́run kú wálẹ̀ lọ́wọ́ àmàrùn wa àwọn ibò ló fi àláwọ̀ yìí ó lẹ́yìn ọgbọ́n tó lọ́nà sọ̀rọ̀ ọlọ́run ní mọ́tún náà wà tó lára wà plus three ìsọ́tò kẹ́yìn yẹn five plus four ìsọ́tò kẹ́yìn yẹn ó jẹ́ nine ọjọ́ náà ọ̀gá gbọ́rọ̀ ní ìjọ náà wà nínú kèrínù buhari náà àwọn tí ó rẹ̀ lágbóyé wa gbọ́rọ̀ tó ìtí wọ́n tún ní ìtókùtù gbà ní àkọ́kọ́ kò bá ìdè lágbọ́rọ̀ gbogbo láì pé ìyàwó mẹ́sàn-án ọlọ́mọ bá bá fi á ni ó fáfíru máa tọ́ bá lọ́kùnrin náà lè bá títà ẹfẹ́ inú àwọn obìnrin mẹ́sàn-án fẹ́rẹ́sìnkù tó àtiwáṣọ mẹ́sàn-án ló wá nira fọ́lọ́ yóò máa sọ pé two plus three plus four abẹ́dẹ̀n tó bébí lọ́dún àwọn ìwà ọ̀rọ̀ àgbọ̀n tọ̀gbà fáwọn ló ń kílé mẹ́ta jẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn láàrin àwọn ìlú rí ni wọ́n kàn fẹ́ lọ́dọ̀ dára jáde wọ́n bàbá wọn kan sílẹ̀ ìjà ìyàwó seventy five ló fẹ́ orí kọjá àlà ní mẹ́rin bàbá yọ mẹ́rin kúrò tó seventy five ìkọjá àlà seventy one ni. kùránì wọlé kàfẹ́ ìdí mẹ́rin ìkókó tún gbá òun ló ń jẹ́ bẹ́ẹ̀. kó níbi àmẹ́lọ́mọ yàgbà tó sọ fún ikú tó wọ́n fídíò kan náà fẹ́ ìlú alóga champion tó lò náà múra kankankan ẹ̀bá ìṣòro ni ẹ̀rí tó èyí nígbà ní ẹ̀mú nǹkan nígbà ní ẹ̀rọ àmú nǹkan ẹ̀ òun ọba lórí mẹ́sàn-án mọ̀ òun tó lé mọ́kànlá bóòlù ti á sí mọ́kànlá tiẹ̀ ẹ̀ ó ní nígbà tó náà ka one two three yẹn tán ẹ̀ ní olùkọ́kọ́ ó ti mẹ́ta bẹ́ẹ̀ ó wá sí mẹ́ta fún ó di mélòó ó lọ́lọ́mù tó wá sọ báyìí pé ẹ̀hẹ́n lọ́sùnà wọ́n tó látọwọ́ rúbà fàyìnkìtún fàyìnkìtún àdàdàmínú fàwọ́ àbídà fàwọ́ àbídà yẹ lọ́wọ́ tó jẹ́ lẹ́kọ̀ọ́ kànlá mo ní ẹ̀rọ mú nǹkan gbẹ <laughs> so ìyẹn jẹ́ tàwọn tí wọ́n ní kùránì làwọn tó dúró sí ìyẹn náà ìkọjá làgbà ní àmọ́ wọn ẹni tó ṣe tó wọ́n pé tó ṣe ọ̀dá tí ẹ kú bẹ́ta aráláboro bíbíàmù ẹ̀rì ara wọn náà làwọn tí wọ́n wá dúró lórí pé a bá ń sọ gbogbo ẹ̀ máa ní súnà súnà kan ẹ̀yìn nínú ẹ̀ lè ṣe súnà káwà àwọn tẹ́lá ń ṣe súnà lórí ọ̀fẹ́ ìyàwó mẹ́rin ní láyé tó ah, ẹ̀gbọ́rọ̀ yìí àtìgbòye wa ń jọ náà lèṣe kí wọ́n bá sọ fún àtìgbò ànábì tí wọ́n rọrọ̀ sọ ẹ sọ̀rọ̀ ṣe ọ̀nà ní kéèyàn wá jẹ́ ànábì yìí tí èèyàn tó jẹ́ ànábì yìí dáhùn àwọn sọ pé nínú wọn àrọ̀ ọ̀rọ̀ àtẹ̀síyà ìbí ànábì lẹ́ta ni ẹyọ kan náà lọ́lọ́ pa wá láti ẹ̀ka máa tẹ̀lé e níbẹ̀ alákọ̀ọ́kọ́ àdámọ́ ni ànábì fi ń ṣe bẹ́ẹ̀ rí yẹn dàbí ìsìlámì ànábì ó mọ sí nǹkan á jẹ́ àdámọ́ tọ́lọ̀ dámọ́ tó o kálukú náà ló ti lé tọ́lọ̀ dámọ́ ó yà mí tó kò pọ́n lẹ́ka pọ́lú ń bẹ́ẹ̀ ah, so ayé àkùrádì òní wọn rìkwẹ́sì ká fọ́lú ànábì ń bẹ pé bó ṣe ń rìn rè bó ṣe ń jòkó rè bó ṣe ń sọ̀rọ̀ ní no ó kéré ìwà títa tó mo sọ ọ̀rọ̀ lọ́dún dídá ọjọ́ ní kí ọ̀rọ̀ ní wọlé bọ̀tọ̀ fún bẹ́ẹ̀ náà sì rí níwọ̀n sáadé pé pé ó tíra ìtíra láti fún wọn fọ́lú ànábì gbélẹ́gùn ohun tá a pè ládàámọ́ yẹn gan olúwa Abdullahi náà ọmọ ọ̀rọ̀ ọlọ́run bá ní fọrọ́kẹ́ bá ní fọrọ́kẹ́ bá bẹ́ẹ̀ bá ní sàgbé àlékún ọ̀sán adé lápapọ̀ wọ́n gbogbo gbèsè ànábì kọ̀ọ̀kan wọn máa ń ṣe báyìí wọ́n ní jọ́kọ̀ ọjọ́ sáfù pẹ̀lú sí ọmọ ànábì wa bẹ̀rẹ̀ ní ọjọ́ kan nínú àjò yẹn náà ni wa bẹ̀rẹ̀ láyé wa tó dìde padà nígbà tí wọ́n sáà nẹ́bí láyé máa bọ̀ láyé ọmọ àti inú ọ̀sùn dẹ́ǹtì ẹ̀ wọ́n jọ wọn kọjá ń bẹ̀ yẹn náà ẹ̀ tàbí wa bẹ̀rẹ̀ ẹ̀yà wọn àjọ orí kọjá láàyè yóò bẹ́ẹ̀ torí ẹ̀rù jẹ́ mìíràn bẹ́ẹ̀ inú ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ sojú wọn pẹ̀lú ànábì ìjọ náà àwọn ni, ibi kan ló wà ní òkè sí ànábì torí ẹ̀bẹ̀ so abdullahi ló wọ ní ẹ̀mí ọmọ yìí dè ní ó bá bẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ bá gbọ́ nílé bí abdullahi ló wọ́n bá tó máa bọ́wọ́ mú sínú ìdí ọlọ́run tó fi ń gbà kí èèyàn fọwọ́ pa náà iṣẹ́ ànábì ẹlẹ́kejì òdàmì ìṣe rẹ̀ tó ṣe yí pé ọlọ́run fẹ́ ká fi máa ká máa tẹ̀lé nínú òṣè yẹn lẹ́ni tí ń sin lọ́run tó ń jọ́sìn kan lọ́run ẹ̀yìn náà sì mọ̀ pé ti ànábì tó jẹ́ ti ìjọsìn ìdájọ́ mélòó ni ó máa ní gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ bá ti ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀yà ẹ má fọ wá lẹ́nu ẹ má gbá wá fún lẹ́nu ìṣe ànábì tó jẹ́ tẹ̀sìn legal implication ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọ̀nà mélòó ni ó pin náà lọ náà méjì barakallahu fiikum lọ́pọ̀ fún ìyá báraka kálbáraka ó sàbí fún dáadáa fún ní àti gbogbo alápapọ̀ ṣùgbọ́n bíbọ̀ lẹ́sọ̀ ọ́ ẹni tí ṣe borí àná bí ò bá tó wà náà ní sánlẹ̀ méjì lẹ pé ẹgbà tó ìbá ìtàkùn mi bá wúlẹ̀ adalé mi ni ó yẹ kí n fi gàgà ránṣẹ́ sí ẹ̀ẹ́dẹ́gbàgbẹ́ náà tó sàbí fún dáadáa fún àyàfó kẹlí náà gbogbo ń tàbí pátá tọ́lọ́mù bá fẹ́ ká kọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ kò lè gba ìdájọ́ méjì náà lọ ẹnu ogójì ọ̀ràn yàn àbí kó jẹ́ ìsí ètò ọ̀ràn yàn ṣùgbọ́n afẹ́ ẹ̀ ojú ọ̀ràn yàn bẹ́ẹ̀ bá tẹ̀lé bẹ́ẹ̀ júyà ìyẹn láti máa ń sọ pé súnmọ́ ojú ọ̀ràn yàn wà ẹ̀sìn lẹ́nu sọ̀rọ̀ pé pé wẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ níyà jẹ bọ̀tẹ́ kẹ́sẹ́ lọ́dà ara kẹ́sẹ́ lọ́dà kama kọ́lá ní ìdìmọ́ àbúbọ̀ kìtó ibùdó adìsí àmì rahmatullahi alayhi àwọn àgbà àgbà àti wọ́n ti lọ over 1000, thousand two hundred and fifty something years ni àwọn sàbí wọn súnmọ́ ara wọn tẹ́kí pé kí báyìí wọ́n fi wọ́n ní mọ́sí fún ibùn ni kò sílẹ̀ sí mọ́ sọ̀rọ̀ láàmù báyìí ó ti parí náà ní sọ̀rọ̀ àwọn orí àsúnlá tó sọ nà ká súnlá nàbí méjì náà ló kún in terms of the legal implication Sunnah tu, aláàtò bí na wajib, jù àwọn parí ìgbà sunnah tu, tó aláàtò bí na kọ̀bí ilẹ̀ wà tàbí wà ìdàgbé ìhà simple tọ́ mélòó ni tradition nẹ́bì sí ànẹ́bì ajẹ́yẹwà tó mẹ́ta ni ẹlẹ́kẹ̀ẹ́jì yẹ ọlọ́bẹ̀ẹ́rẹ̀ kábímọ̀ tẹ̀ lánàbì nílẹ̀ ẹ̀ ìwádìí lẹ́kẹ̀ẹ́ta ní ẹ̀bá tráyẹ̀ àtàyànkọ́mọ́ bá rẹ̀ níbi ànẹ́mọ̀ sọ́lọ́ta ń sọ sí ẹ̀ alànàbì ni mo tẹ̀lé bẹ́ẹ̀ sì ni yóò fa rẹ̀ níbi ọ̀dà ṣùgbọ́n àkíkọ́ta kìí sànàbì lọ́tẹ̀lẹ̀ níbo láti wá máa rí yẹ fi àfọ̀hárú yìí àpẹ̀tẹ̀ sí ìyẹn òun náà nínú ti ànábì tọ́lọ́ fi specialize ẹ bá farawé bẹ́ẹ̀ bá farawé ẹ bara yín kò jẹ́ ọ̀dà tó ànábì wá láwọn nǹkan tọ́lọ́ fi specialize ẹ tó pọ̀ lẹ́tẹ̀ẹ́tẹ́ mélòó la fẹ́ kà ara rẹ̀ náà ni kéèyàn fẹ́yàwó ju mẹ́rin lọ kéèyàn fẹ́yàwó ju mẹ́rin lọ àwọn ànábì ọlọ́run tí wọ́n wá tòótá bá ń gbọ́ fún àgbọ̀dọ̀ bẹ́jú mẹ́rin lọ ìyẹn fún gbogbo àwa táìsà nábì ọlọ́run ẹni bá jẹ́ ànábì ọlọ́run ó lè bẹ́jú mẹ́rin lọ. àtàwùgbọ́n ilé jama torí ẹ̀ ọlọ́run fi òkè sí inú kọ̀ǹdíṣà àkọ́kọ́ tó di ẹni tí ó ní ìyàwó kan lọ òun náà ní pé gbogbo mo lágbára mo nípò mo ní ìfọ̀n láyà bí ìrá mo lówó lọ́wọ́ àyà mi balẹ̀ mo lọ́lá mo gbogbo ọ̀rọ̀ náà kẹta àmì láwùjọ wa nílé tẹ́lómi ìfẹ́ bí ogun tẹ́lómi ìfẹ́ bí ọgbọ̀n tẹ́lómi ìfọ́gọ́rùn-ún alìláì alhamdu wal minna ọlọ́wọ́ kì í ẹ̀ta tẹ́wọ́ fáwọn tí ìgbà rárá o elú gẹ̀yẹ́ ìfọ́lù ànábì nílẹ̀ òdìbọ́ta wọn kẹta ń bẹ tó ọ̀fẹ́ ṣẹ́à ọlọ́pì specialize àtàbí bẹ́ẹ̀ bá ti dánrú ẹ̀wò ẹgbàrá ní ibi ọ̀dá àyí tó náà ní ọ́sán àlàyé ẹ̀sùn wá sí ẹ̀fáwà náà lámúra kankan pé àfikà sáfẹ̀ lábìnábì ní o lábẹ́bẹ̀ lábìnábì ní o lábẹ́bẹ̀ lábìnábì ní o àwọn náà láàtún sọ fún ní pé gbogbo ọ̀nà kọ́ àbá bóná ti fi kọ́ wa nù nígbà ẹnu tọ́wọ́n ti specialize àtàbí ara ẹ̀ ní kí èèyàn àbílẹ̀ ìfẹ́ gbàyọ̀ dábàbẹ̀ pé mo fẹ́ dá yọ̀ǹda bàbá yìí o ẹ̀ẹ́dẹ̀ ó bá wà yóò bàbá ṣe kò só kọ méjì ìnálájú ẹ́ àbíkiri àbíkọ́ sọ pé ìyàwó ta ti ètò ìyàwó lọ́dà báwọn bá ń sọ sílẹ̀ bọ̀tá mẹ́bí bá ń bẹ́sẹ̀ lọ́mọ kan bó ṣe gbajúmọ̀ nílẹ̀ káàrọ̀ ìgbére táwọn ọlọ́pàá wá ń jọ mọ́ ṣe lú àgbàlẹ́ wọn ni àgbẹ́sẹ̀ lé ìyàwó ìyàwó àgbẹ́sẹ̀ lé ọmọ ọlọ́mọ àgbẹ́sẹ̀ wọ́n ti gba ayé kárí yẹn lẹ̀ káàrọ̀ òjìrè nígbà kan rí ọba kọba tó bá dánwó ẹ̀wọ̀n sí yàmá ẹ̀wọ̀n ní ti gbẹ́sẹ̀ tó mẹ́ àjọ wọ́ra wa lọ ilé ẹjọ́ kan sọ tí ó táì àdúgbẹ́fọ́lọ́ <laughs> bọ̀tà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó bá tó gbẹ́sẹ̀ lọ́mọ kan nígbà wa bá ní ìfẹ́ ṣe rí burúkú kò gbọ́dọ̀ kú èyí òsì ọlọ́run ọlọ́run wọn lọ èdè lẹ́bùn pẹ̀tó pàwà agbára tó tọ́ nìyẹn ànábì òdò lórí ọmọ bá wọn kan láyé láti ẹ̀gbọ́n mi yé àbígbà ní ìkómìnì kan ní mo pera mi fún ọ ènìyàn fi ọlọ́run ó sì di ìyàwó ẹ̀ tó bá ti kálẹ̀ ara tó wà fẹ́ sí àbá nẹ́bí àfáàfà àfáà tó bá dánwó ẹ̀rù gàn án tó bá rẹ̀ ní kí ọ̀dà wọn jọ lọ bó ṣe wá lọ bó ṣe wá lọ bó ṣe wá lọ nù ẹ́ tọ́lọ́lọ́ fi fẹ́ sí alẹ́ ìjà nẹ́bí pọ̀ rà jàǹdìrẹ́rẹ́ ayẹ̀ náà ni pé ó bá dójú ikú nísìn nígbà tí èsì jíjẹ kò sí mọ́mọ́ kálá nàbí sí ìrìn àjò tẹ́bà mẹ́ká lọ wọ́n náà wá tẹ̀lá nàbí sí ìrìn àjò ẹgbẹ́ méjì kò wá tó ń jẹ kankan tẹ́fẹ́ jẹ náà kò sí àbí kò sómi tẹ́fẹ́ mú nínú àjò mi nítorí lè jẹ́ tẹ́ survive nínú desert yẹn òun náà lómi tó gbé dání ó ní ẹ̀dẹ̀ ní kò ju tí wọ́n nìkan lè gbọ́rọ̀ ògbẹ́wà bí àmẹ́bì lójú ikú ó bẹ̀wọ̀ náà lójú ikú jama ta ló ní omi yẹn ní àwọn méjèèjì ẹ sọ̀rọ̀ ẹ́ nígbọ́ tó lè máa kílé nùpọ̀ lómi ń bẹ̀ yẹn mọ́ <laughs> kò lómi náà àmẹ́bì lómi àmẹ́bì lómi tàbí ìṣòǹgbẹ́ tí ó gbé àmẹ́bì tí ó ti wá kú tó pé omi tó kù tí ó mú ọwọ́ ti ẹnu wà òǹgbẹ́ yẹn ti ń bẹ̀wọ̀ náà ó ti dójú ikú ewọ ọgbọ́dọ̀ mú mi ni ọgbẹ fànàbí kan mú ni tí wọ́n kú abẹ́rẹ́ àti fànàbí kú nígbà tó wà láyé bẹ́lẹ̀ kí lọ́mù bèbí <laughs> bàrọ̀ ọ̀gẹ́ kọ̀m̀tí ẹ̀sẹ̀ ni tí wọ́n ránṣẹ́ táyé níbi ẹ̀ gbogbo ìbá sọ ìṣẹ́ ìṣọ́rọ̀ wà bọ̀ sọ ìṣọ́rọ̀ wà kùránì ló sọ fún wa pé ànàbí yú àwọlá bí mo mìírí na mí àǹfúsí hẹ́yì wà azùwájúhu ummahatuhum wà olóòrò àrùn àmì bàbúhùn àwọlá bí bàbí ti kìtà ìrìnlá من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفة كان ذلك في الكتاب مسطورا ọlọ́pàá mẹ́rin ló lẹ́tọ̀ sí ẹ̀ olólẹ́tọ̀ sí ẹ́ olólẹ́tọ̀ jù ju ẹ̀mí kálukú lọ àfi sí kú tí ọba pàdé náà ju ọ̀pọ̀ àwọn náà ọ̀yà bẹ́ ó bẹ́tà kọ́ pa àwọn ju kó pàdé náà nù yẹn gbogbo ọ̀tàbí ànábì bọ́sibọ́sí láyé wọn ni wọ́n bá fẹ́ bá àtẹ́lì sọ̀rọ̀ gbàmú wa máa ní ìdá àbájá rọ̀sọ̀lọ́wà yóò fi di ọlọ́run ikú tí ọba pa kó mú mi kú ẹ̀yìn kó mú bàbá mi kó rìn àhìn àwọn tá a màtà ń lé pẹ́ẹ́ kan tẹ̀lé lójú méjèèjì pé wọ́n á gbé òkúta gẹ́gẹ́ àbí gbé òkú sílọ́pọ̀ ẹ̀wọ̀n kó mọ̀ fi ibú ránṣẹ́ sí àwọn yẹn kó mọ̀ fi wọ́n mọ̀ náà kìí sábà ìbá fẹ́ lè yóò náà máa di ọlá pẹ̀rẹ̀ tí kúrò á ní fi ń jẹ́rìí sí lọ́pọ̀lọpọ̀ áyà ọjọ́bí ìsìnyàn kékeré wọn ìsìnyàn rádaràdà ẹbá rí mọ̀nà fi fi àmọ́ ìjọ wọn sọ́kọ̀ ní lójú ayé wọn àwọn náà mọ̀ wọn ilé mọ̀nà fi gbìn ọ ìṣe náà tàbí ànábi ìgbógbó tó wà tàbí makan ló sún ká tó ilé bíjẹ́ ìjọ mi abálọ àbábọ̀ ẹlá fẹ́ lò lábẹ́ òun náà lè rí pé iṣẹ́ ànábi wa Muhammad sallallahu alaihi wasallam ilé ń bẹ nínú ẹ̀sìn pé pẹ̀lú àbálò ń tẹ̀lé ń bẹ́ẹ̀ yóò bá rẹ̀ ti dé ọ̀dà o ara rẹ̀ náà ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn alágàdálẹ̀ tí wọ́n nílé ìyàwó ju mẹ́rin lọ ìdí omi mẹ́wàá tí ó lógún tí ó lọ mà lórúkọ páńkọ́ sí ànábì tó kílẹ̀ tí wọ́n ń ṣe kékeré sí ànábì wọ́n kọ́ sí ìfẹ́ inú wọn ni wọ́n ṣe ó wá rí òrílẹ̀ àti tó tú àyà tó gùtù tó ní mẹ́wàá lẹ́ plus 3 2 plus 3 3 plus 4 4 plus 3 5 ẹ̀ẹ́ tí ó wà fún wa mẹ́sàn-án tó gùtù àkọ́kọ́ akọ́tọ́ kò fèdè lárúbáwá mu ẹlẹ́kejì nínú ẹ̀ onígbógbò bá ṣẹ̀rí àìsìláàmù lẹ́yìn lábẹ́ máa ka tún àbí ànábì sọ́rọ̀ bá ń sọ́rọ̀ àrí ni wọ́n tó níyàwó mẹ́wàá ní bẹ lábẹ́ ní ìjọba gba islam ní ojú bí ọlọ́gbò ní ti zera mi àrẹ́bì ní kó tẹ̀lé ti mẹ́rin tó bá tẹ̀ lọ́rùn ẹ wàfárí sáàbì ọdún náà àwọn ìtó bá kù ọ̀sẹ̀ tí wọ́n sílì kan máa bá ti wọn sọ ànábì lọ́sọ̀ olọ́lọ́n sọ kùránì fún táwọn bá ti ẹ̀ máa tú làwọn afẹ́ sọ pé mẹ́rin ní ẹfẹ́ àrẹ́bìsọ́lọ́n fi iná tó fún òfin mọ̀ sí gbọ́dọ̀ ní torí tukú tó bí a sì nínú ọdún wá bá nàbì pé ìrìn sí ọlọ́run yàwó máa mọ mọ́lí àdábì ni mo mẹ́rin tó wù ọ ẹyọ kan tó kù tó sẹ́sì ẹ̀ fúrẹ̀ ló ti wá wá nìyẹn ìpánupọ̀ ìsọkúsọ adéyé wa pé ilé ìjẹ́ condition àkọ́kọ́ lẹ́yìn náà condition àtọ́lọ́ tó fi kalẹ̀ fún òun náà ní pé kẹsẹ̀ bá kó wọn jọ tán àwọn àpò wọn jọ fún yà àpò wọn jọ ẹ̀sìn ti máa fi dáadáa báwọn lò bẹ̀rẹ̀ ni anáfàkà lórí ilé náà ọ̀rá yẹn ni bàbá tó fi ọ́ bákan náà ẹlẹ́kẹta nínú ẹ̀ tó náà ní láàrin àwọn tí a kò lò so lọ́pẹ́ òbí ní ìsinmi láì tabaraka wa ta'ala gbogbo ìtàkọ̀ ìpátá àwọn ọ̀rọ̀ ìsíwájú ni àti àwọn ọ̀rọ̀ tí a ṣe kí ni o ta ti sọ sẹ́yìn náà ni láàkàn tó ń kó àwọn ọ̀rọ̀ ẹ̀ kọ́ àtúntún yóò lè ṣe pẹ̀lú ọkọ̀ azọ́júlùmọ̀ àbílẹ̀ ọkọ̀ tí ó kó yàwó jọ tó wá ju ẹyọ ọ̀kan lọ ẹ̀rìn kí ni àmàrà tí a fún níbi ni a fi èdè orí àpò ìdí gbogbo àwọn tí a bá wà ní orúkọ bẹ́ẹ̀ akọ̀ọ̀fẹ́ láti ọlọ́run ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kọ́ wa máa ń ṣe àwọn tó sì gbé òkè wá bákan náà tó ràn wá lọ́wọ́ tó fi àmbáta tó pọ̀ sínú tẹ̀lé ayé wa bí ẹni tó bí ọkọ tó kó ìyàwó jọ ó lè ní tí a sọ fún bẹ́ẹ̀ náà ni ẹni tí a ìyàwó ta kó jọ àwọn náà ní tí a bá wọn náà sọ bẹ̀rẹ̀ láti orí ẹni ká tó ní ìyàwó àkọ́kọ́ àbíyàwó ẹ̀kejì àbíyàwó ẹ̀kẹta ìkẹ́lẹ́kejì gbogbo wọn náà ni wọ́n ní àwọn ọ̀rọ̀ èyí tí a sọ pé a bá wọn sọ lórí ẹni tí ó jẹ́ ọkọ nìyí ó ní ọ̀rọ̀ èyí kí abúrú náà sọ àkọ́kọ́ nínú tí a máa bá ẹni tó jọ kan sọ ní kò náà lè kiri o alẹ́gbẹ̀gbẹ̀ tó jẹ́ ní ìyá bí wọ́n ní ti fa wàkọ́sọ́ ìfáàfi wa ìsọ́ ní àtọ́rọ̀bẹ̀ wàtẹ̀sírí ábìrí húnmà akọ́kọ́ tí ó jẹ́ àmọ̀ràn gbogbo ẹnikẹ́ni tí ó bá tí òun náà lè kí wọ́n ní àníyàn tó dá lórí tí a fi ní ká ní àníyàn tó dá àníyàn tó dá ayẹ́ ti ní yóò máa kó sínú bẹ̀rẹ̀ látorí ká ní àníyàn tó ń ta torí ẹ̀ sí afẹ́ ti kú ara wa ní ìjánu afẹ́ ti kú ẹ̀mẹ́ta afẹ́ náà afẹ́ ti kú ní ìjánu torí wípé ìrọ̀wà ìdí àzọ̀wàá nínú àǹfààní nínú àǹfààní ìyàwó títí ẹ̀rù nínú àǹfààní ìyàwó títí pẹ̀lú ẹni pé yàṣù ìdílé àwọn tàṣù ìdílé àìsàtò wọ́n àfàà ní yẹ́ yàbá sí ìyàwó àwọn ọ̀pọ̀pọ̀pá èèyàn kó rẹ̀ nígbàmù ẹ̀rẹ̀ àwọn rẹ̀gúlé ti agbèyẹ bẹ́ẹ̀ àgbẹ́ẹ̀kọ́ náà àwọn rẹ̀gúlé ti agbèyẹ tí bẹ́ẹ̀ àgbẹ́ẹ̀kọ́ يلا ندوى محمد صلى الله عليه وسلم فنحن يا معشر الشباب من استقام منكم الباهة فليتزوج فإنه جد للمرأة وأحصر للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له ميزانه أكد قول النبي صلى الله عليه وسلم يعني تعرفوا وصحوه Àìrí mo fi àgbáyé pé ní ọ̀rọ̀, ẹni bá ní kàpá kó fún ìyàwó mo yí kó lọ sóòrù. Ó pé bí ìṣèyàwó nílé, ajẹ́kẹ́ máa rẹ jú nílẹ̀. Ìrẹ́jú lẹ̀ sí ọlọ́pàá wọ́n láti ẹ̀kọ́ ẹ̀ṣọ́ àtàtẹ̀ẹ̀dẹ̀ fọ́ pa sáàmù ti tàbí wọ́n bákaná ìmọ̀ tó abẹ́ ẹni àlẹ́rí yóò jẹ ẹmọ tó abẹ́ ẹni ìyẹn náà lọ́pàá wọ́n láti ẹ̀lámọ̀ ayé àtàkọ̀ yìí ẹ̀rì àtàwọn àyà ti mẹ́nu ọ̀pọ̀ àrùn àlẹ́rí ní bọ̀tẹ̀ ní bí ọ̀bá ń lẹ́ kápá àti ìyàwó pààrẹ̀ ìyẹn ìsọ̀rọ̀ tó máa ń gba rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tòráwẹ̀ tí ó ń gbà ní yóò lè máa rẹ̀ bí léṣe òní rẹ̀gúlétì tán tọ́lá ti kejì fún ẹ̀ẹ́sì ẹ̀rọ bá rẹ̀gúlétì ẹ̀sán tọ́lá ti kan fún orí mẹ́lú ẹni tí mẹ́rin ọ̀bá tó rí ẹ̀kí àtàìsì ẹ̀ bẹ́ẹ̀ ewu ní tọ́ wá sí láyé rẹ̀ lọ́kọ̀ ní tọ́jú tó wá sí nóòrù wo ni program ní láyé rẹ̀ ní ẹ̀rì pé àmẹ́rin rẹ̀ tó sáìsì ọ̀rọ̀gọ́rọ̀ káàkiri ẹ̀ à ń sọ ilé ìlábẹ́ kí ni o lábẹ́ àmọ̀ràn ẹni tí ó kó yàwó jọ tó jẹ́ ọkọ bọ̀tọ̀rọ̀ kan bẹ́ sí inú gbàgbé ó yẹ ká gbé wá sí ìbéèrè nígbà táwọn fún àwọn alákejì tí wọ́n ní ìyàwó ju mẹ́rin márùn mẹ́fà níbi lọ tí wọ́n ní bí ọgbọ́n bí ọdún bí ogún bí ọgbọ̀n adóyé wa ní pin ọlọ́run bá fi rẹ̀ pé àwọn tí wọ́n sì ti wá ìtọ́ka nẹ́bí tó dáyé ọlọ́run òṣèlú ṣùgbọ́n wa ta wà láyé lásìkò àdìmẹ́lì káyé ó fi parí gbogbo tó mo fẹ́ tó agbára ní ọ̀gbọ́dọ̀ ní ibi àwọn mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà lábẹ́ rẹ̀ mọ̀tán nẹ́bí sọ́lọ́ mọ́ ẹ̀wọ̀n sọ́lọ́ ẹ̀mà mọ́ sọ rẹ̀ báwọn ará bí ó bèèrè lọ́wọ́ rẹ̀ mọ̀ jáde ti máa kájẹ máa sọ lágbọ́ra wáyé rẹ̀ ẹ́ yàwó ànábí sọlọ́mọ́ rẹ̀ wọ̀sánlá ní pípẹ́ sọlọ́ fi òǹkà ọ̀yọ̀yọ̀yọ̀ ẹ̀yìn obìnrin gan torí yíkú yìí tún yé ni ààrẹ ìgbàgbà tó náwọ́ ní náà nígbọ́ kò fi kí ọ̀sẹ̀ ẹ́ ó fi kí àbí ọ̀sẹ̀ wà bá ọwà ní ìjòkó ẹ̀rì bí àbá ọyá ń lè ẹ̀hẹ́n gbọ́lọ̀ mọ́ fi kí kò fi kí gbogbo

Lagos ẹgbọ́rọ̀ rẹ̀ àfáàsúnmọ́ ní ìdájá torípétà bá máa dé rẹ̀ rí lọ́wọ́ wa rí ẹ́ làkọ́lá mọ̀ṣáhà mọ̀ṣáhà ló bá gbogbo gbogbo ọmọ sọ lórí ọ̀rọ̀ èyí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lọ lọ́yá lọ́yá kùránì ọ̀kan rẹ̀ sí ni àwọn bá fi ládá dáwọn rẹ̀ǹdì àbọ́ bá fi máàkì lọ́ndrẹ̀ǹ láì sí méjì lẹ̀ àbọ́bá táwọn fi gbogbo fífì yes confam ọlọ́mọ bá ìmọ̀ràn ọlọ́run bá ti wá sọ náà ní sọ́rọ́tù al-ahzab quran chapter thirty three ọlọ́run ní láyà ìlú lẹ́ka ní ìfàrú ní báàd wàlá àǹtàfẹ́dàlà ní hinna ní azuwaj wàlá àjẹmàkà hùsùnùhùnà ìlà máa mẹ́lẹ̀kà ti yẹ̀mí ìlú kọ̀mọ̀kánà mọ́rú alákùnrin ṣe ní rọ̀kìnzà ọlọ́run ní láyà ìlú lẹ́ka ní ìfàrú ní báàd lẹ́rí àwọn tó ti pé ìfígọ̀ tí ń lọ́dọ̀ rẹ̀ yìí rí ọ̀gbọ́dọ̀ kẹ́kún ma wàlá àǹtàbàdàlà bìí nínú ẹ̀rẹ́ àtùwárì ìyẹn wọn máa dá bí ìlọgbẹ́rẹ́ bí ọgbọ́n nígbà míì kọ́dọ̀ tó gbọ́dọ̀ gbọ́n sí kéè tó rẹ̀ olùkọ́ gbọ́dọ̀ yọ nọ́mbà kan kúrò ní àwọn ilé ìkọ́fù lórí pléèdì ẹ̀ àlè ìsìndáàr alẹ́bí àhánàhùnmáhùn àjọwọ̀jẹ́lẹ̀ lánàá kàrámàhùn ànàbí yìí àjẹ́yìn ìsìndáàr yìí ọlọ́run fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ láǹfààní ẹ̀ kò tún wá fún ànàbí ìwàjà láǹfààní ẹ̀ sẹ́wọ̀n Ọlọ́run jẹ́lẹ̀ jẹ́lẹ̀. Àwọn tàà ti ní mẹ́rin yàmá ìyẹ́ ìjọ sí ọ̀kan kó lẹ̀ kó fi lè hàn. Bẹ́ẹ̀ni àlú ẹ̀kọ́, ṣùgbọ́n tàà nẹ́bí ń gbòdé lẹ́bù kan, ọlọ́ni ọ̀dọ̀dọ̀ fi kó mọ́, at the same time, àwọn tó kó jọ ní ìgbọ̀dọ̀ yọ kó inú ẹ̀ ó ṣe kẹ́ ní Báwo obìnrin tó kù sọ́rọ̀ ń bí wọ́n bá ṣe nǹkan fáìn tó kẹwàá wọn ó máa yọrí lójú tó ọ̀gbọ̀dọ̀ sáyẹn ọgbọ́dọ̀ mú wọlé ọ̀sùgbọ́dọ̀ yọ kó ní ọ̀sùn takọlẹ̀ mú mi wọlé gbogbo tẹ́sẹ̀ pátá lọ́wọ́ bá tún bàbá ìdíyàn ẹ̀mọ́ra sí i jama agẹ́ẹ̀dí tí dáadáa pò gẹ́gbẹ̀ kan lọ́dọ̀ ọlọ́run á bèèrè lọ́dọ̀ ẹ̀ pé ní òun kó ìyàwó jọ ọmọ nìkan gbanilàwó ìyẹn ń lò rí pé bóyá adùn náà ló ẹyọ kan ríṣẹ̀ kan tí ma mọ́ ìyàn kóyàwó jọ pẹ̀sẹ̀ndẹ̀ntì lásán náà ní kò mọ̀jú bẹ́ẹ̀ lọ́lá yẹ̀ no àìdá kan náà ló ma mọ́ ìyàn sọ̀rọ̀ mẹ́ ẹgbẹ́ bí àwọn àlàyé bá ti síwájú pé àwọn ọmọ bá rí rọ́ọ̀rọ̀ àwọn ríṣìn àwọn ilẹ̀ wọ̀lẹ́fíkà àtàwọn ẹ̀kọ́ tó wà bí i ndc yẹn fẹ́ yàwó jẹrẹ ọ̀kan lọ ọ̀pọ̀ ara ẹ̀mí kọ́lọ̀ tó yẹn lẹ́ni tó ní ṣáwà bọ̀dọ́lá ìpé ṣáwà yẹn lábá fẹ́ jòkó sí jamaa inú àǹfààní tó kéré kọ̀mpí ẹ̀ka àwọn àǹfààní ní ìpínlẹ̀ lè rí bí i pé ní mo ń jọ yàrá mi àgbẹ̀dá bá dálẹ̀ ta sọ pé tí ń bẹ́ẹ̀ dá àníyàn tó ti dá ara tó bá dé náà ni mo fẹ́ kóra ní ìjánu mo fẹ́ kó ẹni tí mo fẹ́ náà mo fẹ́ kó náà ní ìjánu lẹ́yìn náà wà tẹ̀síru ìsàwádìí ọ̀hádìí ilé umma kí ara níyàn tó dáa náà ní tẹ́ni tí ó fẹ́ yàwó jẹ́ ọ̀kan lọ́mọ ní ni pé mo fẹ́ kí àwọn mùsùlùmí ọkọ̀ sí. Ààrẹ gbọ́dọ̀ ní ẹ dákun ìfẹ́ méjì mẹ́ta mẹ́rin ṣé okùnfà kí a pọ̀ sí ni àbọ́kùnfà ká pọ̀ sí kọ́ ẹ sọ̀rọ̀ okùnfà ká pọ̀ sí ní bó ṣe rí ní sílẹ̀ nìyẹn ẹni ó fẹ́ ìyàwó mẹ́ta àti ẹni ó fẹ́ ìyàwó kan nọ́mbálì ọmọ àkàkọ́ ló yẹ kí wọ́n jọ bí bẹ́ẹ̀ni àdúgbò ẹ̀kọ́ ó yẹ kọ́ mi ní ìyàwó mẹ́ta ọ̀pọ̀ ju ti ilá ayẹṣẹ́ ọlọ́ àbúdọ́lọ́ bá fẹ́ ṣe ní ṣe ìgbà míì tí ó bára ní èdè fún wa tó kọjá sáré kakulé àríkè èèyàn níyàwó mẹ́rin kò sí ní sábíàmọ́ tó ìníyàwó kan but nọ́mbálì èyí tó gbajúmọ̀ jù láwùjọ kò náà ní kí ọkùnrin mẹ́ta ọmọ ó pọ̀ sí ẹ̀rí pípọ̀ sí ọmọ ìyẹn tẹ́ni tó tẹ́lẹ́jì mẹ́ta bá ní láníyàn pé tó nílé ló ń gbà ọ̀kẹ́ wípé pípọ̀ sí yìí ó ń bẹnu tó ń gbà lérò ákàkúnú àníyàn dáadáa rẹ̀ pàgbọ́n ni yéjà máa ákàkúnú àníyàn tó dára torí parábìnrin kan wá bá náà arákùnrin kan wá bá náà bí sallallahu àṣọ́jú alámọ́ra àti bá tàbí wọ́n jẹ máa lè mórí obìnrin kan tí mo fẹ́ fẹ́ ìrìn fi ọlọ́run ọlọ́run bá ní kó wá nínú ìdílé tó lẹ́sẹ̀ lẹ̀ àti ń ta ìwò náà tó rẹwà ọlọ́run bá parí ẹwà sí ilá ẹ́ làkínà ha la tẹ́lẹ̀ ṣùgbọ́n kò lè yí ma afa àtàtàwájú ha ya Rasulullah tí kí n fẹ́ rí ànábì ànábì ní nù ó tó rí kìí ti pẹ́sàn ẹlẹ́ẹ̀kejì ànábì ní nù mọ́fẹ́ nígbà tó ní kìí ti ẹlẹ́kẹta ìyẹn ni àdéhùn ìtọ́gbọ̀lọpọ̀ wa máa ń gbọ́ níjọ́ ìjọ́ lákọ̀ọ́jọ́ ló ti pẹ́ wá nípa ìlẹ́bí ní pàtàwọ́jú alùwàlúùdà alùwàlúùdà fàyín ní mọ̀káàkiri bí kúmọ̀lẹ̀ àbíyà ọ̀fẹ́ ìwáyà yà mú kí yàrá àmẹ́bí ní ẹ máa fi kí ni o ẹ máa fẹ́ ní fẹ́ nífẹ̀ẹ́ tó náà nífẹ̀ẹ́ rí tó ọ̀dá yóò sínú ọ̀rọ̀ ìyàwó fífẹ́ bóbìnrin ọ̀bá ti nífẹ̀ẹ́ rí apàdà sí ibú ní máwọn tí wọ́n lè sógun ọ̀fẹ́ apàdà sí ibú lè لأنه جزء وفرع من السحر ìran kan nínú dán ìran kan nínú ẹbọ omi ká máa ṣògùn ọ̀fẹ́ kama kọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam àyìnà rúkọ wàtàmàrímà wàtíwàlátà ṣirikun anábìlọ́pọ̀ pípa ẹ̀rí àti ìmọ̀dóńdè ọrùn láti sí ni ẹ̀bẹ̀bẹ̀rẹ̀ ìbí ni apá ni àti wọnú olé ni inú mọ́tò ni anábìlẹ́ àti ìmọ́tò gbòǹfẹ́ ẹ̀bọ̀ ni láìjọ́ gbòǹfẹ́ ìfẹ́lẹ̀ gbòǹfẹ́ bí á dé bẹ́ẹ̀ tó fẹ́ lómi ó fẹ́ anábì sallallahu alaihi wa sallam dáwọ́dá bá fi fògùnfẹ́ bó pẹ́ ó yá ewé ó sùn kò ẹbà máa gbára ní àmọ̀ lérí sọ̀rọ̀bí ní tàbí ọgbọ́jọ́ alùwàlúùdà alùwàlúùdà ẹ máa kẹ́ni tẹ́ nífẹ̀ẹ́ tó náà nífẹ̀ẹ́ alùwàlúùdà ẹni tó lè bí máa fún yín torí pé fàáyìn ní mo bá níbi kún àwọ̀ fàáyìn ní mo káàkiri bí kún alẹ́mbíyà yàwó máa kí yàmà torí pé máa fi pípọ̀ ẹ̀yìn ọmọ lẹ́yìn mi máa fi ṣe yàmà máa fi proud máa fi ṣe báàrí lórí àwọn ànábì ọlọ́run tó kù tó bá dídí ọgbẹ́dà kì yàmà pé ọ̀ràn àti èmi kó wá ní ojú fàwọn eléyìí lọ pọ̀rọ̀bá gbọ́ mi léyìn máa tó kò fa ìwádìí tó pọ̀ lọ́mọ ìṣèyàwó tó pọ̀ náà tó ẹni tó bá ní láníyàn inú àwọn tó kóyàwó jọ tí kò fẹ́ kí ìjọ ìsìlámù ọ̀pọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ àníyàn tó dáa ni ó ní gbogbo irú àníyàn bẹ́ẹ̀ èèyàn máa ń bẹ̀ tán dáadáa lórí ẹ̀ níwájú ọlọ́run bákan náà nínú tí ó kó jẹ́ kí ẹ̀sán rẹ̀ tó pọ̀ sí òun náà ni alábàbọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n sọ́gbọ́n lọ́dọ̀ iléyàwó kan àti iléyàwó méjì bùkátà wọn bákan náà ẹ̀bọ̀ bùkátà wọn ojú bákan náà olùjúra wọn lọ báyìí ẹ̀rì bákan náà wọ́n fẹ́ lóyà àmójútó èèyàn mọ́ nílé lórí àwọn obìnrin ẹni ó pọ̀ sí àbí ó pọ̀ sí responsibility ẹ̀ pọ̀ sí ẹ̀rì àtàwọn wàhálà ní ìpínlẹ̀ lè mọ ọ̀rán ìbọ̀ ògbógbó ṣe má jẹ́ nìkan ó tán lókòtí wàhálà ń bẹ̀ wàhálà wà mẹ́ẹ̀ bọ̀tíwáyà ní ẹ̀ṣẹ́ tí bá rí ẹni jẹ́ àbíkẹ́ ọba tẹ̀lé lánàá sọ ọlọ́run lókù ọ̀sọ̀ responsibility àti ọba wà responsible ọlọ́run kí wọ́n lè gbìyàn sọ wà responsible lọ fi ṣe ọ̀sọ̀rọ̀ so ti jẹ́ responsibility lára rẹ̀ so ara ẹ̀yàn bẹ́ẹ̀ náà ọ̀nà lẹ́ni tí ó jẹ́ ọkọ ẹni tó jẹ́ ọkọ làbúdà nílẹ̀ ìfẹ́ ààrẹ ti lè lára ó gbọ́dọ̀ mọ ọwọ́ ọlọ́pàá ọba lórí ìrànlọ́wọ́ pẹ̀lú kó máa ṣàdúrà kó máa béèrè ìrànlọ́wọ́ ọlọ́run torí pé ọgbọ́n kan náà gbà tó lè tán ẹni bá agbolé olórogún agbolé wèrè ni ó tẹ̀lé àtòkò nílẹ̀ ìfọ́kú sọ̀rọ̀ ni bọ̀ síbẹ̀ nǹkan ẹni tó kó lé mi lẹ́ta àjọ jàmá àgbọ̀dọ̀ mo lówó lọ́wọ́ mo lágbára wọ́n lè ṣe ìfọ́n lẹ́yìn náà yóò tó máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ gbogbo pé mo try mo gbìyànjú àárín ìbáyà para mi ló kú ìrẹ́gbẹ̀gẹ̀lẹ̀ kan gbogbo ń tọ́kẹ̀ náà á sì mọ̀ ara wọn nǹkan díẹ̀ díẹ̀ tí ó kù díẹ̀ pé yóò ti gbé gbádì lábẹ́ pa kó wọn jọ bá ní yóò máa tọrọ àforíjì púpọ̀ lọ́dọ̀ ọlọ́run bákan náà yóò sì máa gbẹ̀san lórí ìfaradà rẹ̀ láti máa máa kó nira bá àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí àwọn tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ àti àwọn ọ̀rẹ́ tó gbogbo kàkàtà lẹ́lẹ̀ yìí ó kọ́ ìfún káníyé èèyàn ó ga ìfọ́kíyàn tó ṣe é tó àmàrà àkọ́kọ́ táà fún ẹni táà pé ó níyàwó ju ẹyọ kan lọ ìyá méjì mẹ́ta mẹ́rin òun náà ni eléyìí àníyàn òun náà ni àkọ́kọ́ iṣẹ́ ọ̀wá ọlọ́pàá fún wa níjẹ̀lé ju àṣọ̀dá àtúntẹ̀ níbẹ̀ yìí lọ láti máa pàdé lóṣù tó ń lọ ní ilé láì lórí akọ̀tún ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wíná ni a tó máa tẹ̀síwájú ẹni tí ó máa bá wa tàbí ṣe àbáwà tá gbà nínú bá wa náà fẹ́ ṣe tá máa fúnra wa lámọ̀nà lórí ìtì ayélujára ọlọ́mọba àti ègúsí àdáwọ̀ Muhammad sallallahu الله وسلم على حبيبنا وحبيبنا محمد وآله وصحبه أجمعين